الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني أسي على يفنعوا نكبا الإحداد أتوان كمي جاي بقبا ولا تسي عليه الإحداد ومناني بقبا pípa ògèjì ní ìgbà tóbìnrin bá jókòó kalẹ̀ tí ń sopó kọkọ òun kú tó wà nílé fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá eléyìí tá a ti ṣàlàyé síwájú àbótí ẹ̀ jáboyún ó jókòó títí tí ó fi bímọ rẹ̀ lẹ́yìn ìgbà kan tọkọ rẹ̀ kú díjókòó yẹn àwọn nǹkan kan tó tún gbọ́dọ̀ pẹ̀lú rẹ̀ òun náà là ń pè ní al-ihdad al-ihdad. al ihdad òun náà ni pé kí obìnrin kó jìnnà sí gbogbo oge ìtọ́jú tọ́mú ìlò lọ́fíńdà wíwọ aṣọ oge fífi làálì fífi làálì para fi pẹ̀sẹ̀ àti àwọn gold àti ìmọ̀ létírò àti ntọ́jọ́ bẹ́ẹ̀ ní nǹkan tó ṣe pé tí máa ń ṣe fọ́kọ tẹ́lẹ̀ ní ìgbà tọ́kọ wà láyé eléyìí tí máa ń jẹ́ móríyá tí máa ń ṣí ọkọ níyè láti súnmọ́ ìyàwó rẹ̀ bá ṣeré gbogbo eléyìí yan pàtì ní ìgbà tí ọkọ rẹ̀ ṣaláìsí tí ń jókòó pòun sopó tóbìnrin bá kọ̀ lásìkò ìgbà tó jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí tọkọ̀ láti ṣe al ìyẹn ni kíkọ̀ pa oge ṣíṣe tì bí ṣe ń wégele tí ń ya yanya yanya mi lọ́ fi ń dàtara lóríṣiríṣi mi ń butìrẹ́ olójú nítọ́lá alẹ́ sọ̀wọ́ ní tọ́fẹ́fẹ́ tọ́ba kọ̀ láti jáwọ́ di eléyìí lẹ́yìn ikú ọkọ rẹ̀ nígbà tí ń jókòó pò yìí ọ̀sẹ̀ lọ́run ẹ̀ṣẹ̀ ńlá àbí kó tọrọ àforíjìn kó sì ronú kú àdá lọ sọ́dọ̀ lọ. àìjẹ́ bẹ́ẹ̀ ìyà tọ́lọ́wọ́n bá máa fi jẹni tó bá takò fún rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ o. Ummu Atiyya radiyallahu anha ọgbà ìgbàwọ̀ kan wa. látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nàbí sọ pé la tahuddu imra'atun ala mayyitin fawqa thalathin illa ala zawjin arba'ata ashhurin wa ashra wala talbasu ثوبا مسبوغا إلا ثوب عصب ولا تكتحل ولا تمس طيبا إلا إذا طهرت نبذة من قسط أو أظفار متفق عليه wọ́n lẹ́nu sallallahu alayhi wa sallam ní obìnrin kan gbọ́dọ̀ ti torí ikú ẹnìkan pa ọ̀ṣọ́ ṣíṣe tì o obìnrin kan gbọ́dọ̀ ti torí ikú ẹnìkan poge ṣíṣe tì tayọ ọjọ́ mẹ́ta yẹn ni kí tó wá pé bàbá rẹ̀ ló kú ó lè poge ṣíṣe tì fúnjọ́ mẹ́ta ìyá rẹ̀ ló kú ó lè poge ṣíṣe tì fúnjọ́ mẹ́ta ọmọ rẹ̀ ló kú ẹ̀gbọ́n rẹ̀ àbúrò iye kan rẹ ara rẹ ẹbí rẹ ó lè po géètì fún tọ́mẹ́ta kò gbọ́dọ̀ tayọ tọ́mẹ́ta ẹ̀yà àfi tó bá rẹ̀ ló kú yóò pa fún oṣù àtijọ́ ọkọ ga púpọ̀ yóò ti torí kú pa fún oṣù àtijọ́ lásìkò tí obìnrin yóò aṣọ ọ̀lùmọ̀ǹká aṣọ oge kò sì gbọ́dọ̀ létiro kò sì gbọ́dọ̀ fínlọ́fín dàsàrà obìnrin gbọ́dọ̀ kíyèsí léyìí o a máa kàn àtíkè a máa fínlọ́fín dàsàrà àfi tí kanáà rẹ bá gùn ó lè gé àmọ́ gbogbo oge gbogbo kinní kan wà pàtì lásìkò ìgbà tó jókòó ìpọ̀pọ̀ rẹ kú kò wá sí nínú òfin ọlọ́run wípé aṣọ oríṣi kan lọ́ọ́ máa wọ̀ aṣọ dúdú gèlè dúdú bàtà dúdú skẹ́ẹ̀tì dúdú kọ́mú dúdú ọlọ́mọdé pàtó èsì pé káfíìrì làwà mùsùlùmí làwà mùsùlùmí làwà kò sí aṣọ kọ́lọ̀ kan pàtó tí ìsìláàmù sọ pé kọ́ máa wọ̀ nítorí pọ́ máa sunkún ọkọ rẹ̀. bákan náà ìsìláàmù ọ̀bíọ́ wípé kọ́ wá gbórí rẹ̀ ló kọ́ wọ́n bọ́ dárí pandára kọ́ wọ́n bọ́ fárí orí ọmọ wa dá nítorí pọ́kọ rẹ̀ kú ìsìláàmù ọ̀farama torí pé kóbìnrin ó gérun orí rẹ̀ gán dànù ìfira ẹni tẹ̀sìn eléyìí tó ṣe pé ìsìláàmù ó ṣe léèwọ̀ islam ṣe léwọ̀ lẹ́yìn náà nítorí pé wọ́n á jókòó òun sopó ọ̀ gbọ́dọ̀ sùn lórí bẹ́ẹ̀dì orí ẹni ló ti máa sùn ìsọkúsọ lásán ni kí ló ní kọ́ mọ́sùn lórí bẹ́ẹ̀dì òsín tó ní kọ́ mọ́sùn lórí bẹ́ẹ̀dì ọ̀ gbọ́dọ̀ sí fáànù ọ̀ gbọ́dọ̀ sí sórí wọn pọ̀sipọ̀si kó sì yá kọ̀ǹdíṣàn ìsọkúsọ lásán ọ̀ gbọ́dọ̀ jẹun so àìtẹ́ni sáàrin ta o àìtẹ́ni sí kinní kan o ẹni tí máa ń sin jókòó pé ọkọ̀ òun ṣaláìsí o ọgbọ́dọ̀ lójú ọgbọ́ epo ní ọmọ ẹ̀jẹ̀ kọ́ gbọ́dọ̀ jọ róró gbogbo ìsọkúsọ lásán ìsọkúsọ lásán gbogbo eléyàn kò sí lákọọ́lẹ̀ níbi kankan ìsọkúsọ lásán àbí tọkọ bá kú tí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá bá pé ó ní bá a ti ṣe o ó ní sára tá a ṣe o ó sì ládùúgbò pàtàkì tá a ṣe o àìjẹ́ bẹ̀rẹ̀ gbọ́dọ̀ jáde bá wọn kọ́ mọ́ bá a dàkú fa ìsọkúsọ lásán ìsọkúsọ lásán òfin ọlọ́wọ́n bá kò mú gbogbo ìsọkúsọ wọn àtẹ̀sí mà pé nítorí ṣẹlẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ nígbà tí wọn kúkú máa ń pẹ̀sìn ọlọ́run àlọ́ ló máa ń tà lọ́dọ̀ wọn àlọ́ àti sọkúsọ wọn bá ti sọsọkúsọ fún wọn wọn ò ní kakún ẹni tí ń ṣe sọsọkúsọ náà kúkú máa ń tọ́ da ìsọkúsọ iná wọn máa sọ fúnra wọn. tọ́ torí de eléyìí báyìí kò burú obìnrin ọtọ́ lábẹ́ òfin ọlọ́ kọ́ pa ogechi nítorí pé ẹlòmíì tó yàtọ̀ sọ́kọ rẹ̀ kú nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ fúnjọ mẹ́ta àwọn tọkọ bá kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni obìnrin tó lóyún pé bá ti ṣe ṣàlàyé síwájú àsìkò tó wọn fi jókòó ní títí tí ó fi bí oyún inú rẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa àdúpẹ́ fọlọ́ a gbọ́dọ̀ mójútó fi ọlọ́run a gbọ́dọ̀ mójútó fi ọlọ́run torí pé ńgbà tọkọ tiẹ̀ kú ìwọ ò sí nípò ẹnikẹ́ni kó tún wá kọnu sí láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí ó sọ fún ọ pé òun fẹ́ fẹ́ ọ òbí tí ó sọ fún ọ pé òun fẹ́ fẹ́ ọ sáyà kò sáyì rẹ̀ ó jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀tọ́ ọkọ rẹ̀ tọ́sà láìsí nù eléyìí tó sopọ̀ gbọ́dọ̀ pé fún àìpé fún ó túmọ̀ sí pé gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ gbèsè tó jẹ́ tó gbọ́dọ̀ san fọlọ́n gbèsè tó jẹ́ ó tún ní í ṣe pẹ̀lú pé ẹ̀tọ́ èèyàn ó fi dùn. tọ́ ibo lóbìnrin tó wà máa ṣe ìdà bọ́yọ̀ kọ́ rẹ̀ kú ni àbí kíkọ́ lẹ̀ lọ́kọ́ kọ́ lẹ̀ ayé ibo lóbìnrin tó máa ṣe ìdà ilé ọkùnrin tó ṣe pé ó fi obìnrin sí tó fi ṣaláìsí ibẹ̀ náà ni obìnrin ó ti ṣe ìdá rẹ̀ lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ bá ṣaláìsí àmọ́ tó bá ti pé ẹ̀rù ń bo obìnrin yẹn láti máa dá wà nínú lẹ́yìn torí kò sẹ́lómi ti ń bá a gbé bẹ̀ àbí kó sì jẹ́ pé wọ́n tú láàsì rẹ̀ wọ́n fi tipátikùkù lé kó ń bẹ̀ àbí kó sì jẹ́ pé wọ́n lé torí bàbá ń lé ó ní wọn àti ìsanwó ilé fóun tí wọn bá sì sanwó ilé fóun ọgbà kẹ́nìkan kan wà nílé òun wọn lé torí pé tọ́ wọn ni wọ́n tọ́ sí pé kó jáde kúrò níbẹ̀ yẹn kó lọ sí ìdá rẹ̀ ń bòmí nígbà tí àsìkò ìdá bá sì ti pé ń bòmí ajá ipò ti pé ntọ́lọ́wọ́n bá fẹ́ kó ṣe ìyẹn tóbìnrin tọkọ rẹ̀ kú tọba ajá pé kíkọ́ ọ̀lẹ̀ lọ́kọ́ bá kọ ìyàwó lẹ̀ ńkọ́ ikọ̀ ọ̀lẹ̀ kan àbí méjì ilé ọkọ yìí náà lóbìnrin ọ̀wà kò ní kò lè rẹ̀ lẹ́yìn ìgbà tó kọ ọ̀lẹ̀ yóò jókòó rí dàmbẹ̀ gbàtọ́ pé kíkọ́ ọ̀lẹ̀ kan ni àbí kọ́ ọ̀lẹ̀ méjì tí wọn náà bá gbàgbé òfin tá à ń tẹnu mọ́ gbogbo gbà wípé ar-raj'iyyatu zawjatun ma damat fil 'idda obìnrin tá a kọ̀ sílẹ̀ ní kíkọ́ ọ̀lẹ̀ kan àbí méjì ìyàwó náà ni lópin ìgbà tí ó bá ti parí ìdá rẹ̀ so obìnrin yìí yọ wà nílé rẹ wọ́n máa pèsè ìjẹ àti mú fún ó sì pèsè ibùgbé fún ọ gbọ́dọ̀ lé kó nílé rẹ ọ gbọ́dọ̀ lé kó nílé rẹ títí tí ìparí ìjókòó yìí tó sì mọ pé a ti ṣàlàyé ìgbà tí ó fi jókòó kí ẹ ṣe pé ọmọ jókòó títí tá nàbí rí ṣe dé yóò jókòó títí tí èbí oyún rẹ tó bá jó lóyún yóò jókòó tí èsì nǹkan oṣù orí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá jẹ́ ètí ń ṣe nǹkan oṣù yóò sì jókòó oṣù mẹ́ta gbáko tó bá jẹ́ èyí tí kò rí nǹkan oṣù mọ́ àbí tí ò ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù tó bá sì jẹ́ pé ìtọ́bọ̀ ọ̀dànù pé wọ́n fẹ́ sí ìyàwó rẹ̀ mọ́ni tó ṣe kọ́lọ̀ nǹkan oṣù ẹyọ kan ni so yóò jókòó ńlẹ̀ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ lé kúrò ńlẹ̀ rẹ̀ ẹ̀yìn àfi tó bá ṣe ìranù tó bá ṣe ìrégbè tó hàn ìranù àbí ìrégbè wọn lè jọ̀rọ̀ ẹnu ni wọ́n máa sọ̀sọ́kúsọ máa wéwèé kówèé àfi kọjá pé ó wù níwà ní ìwà tó ṣe pé ó lè fa aburú fún ìwọ àtàwọn ará ilé rẹ̀ ìgbà náà lè lè dànù lára rẹ̀ òun náà ní kọjá pé ìwà ń ṣe ìdá ìwà ọmọ àpapọ̀ gbọ́dọ̀ máa náwó lé ọ lórí torí kíkọ́ ọlẹ̀ kan náà lọ́kọ̀ àbí kíkọ́ ọlẹ̀ méjì so ṣùgbọ́n ìwọ wá fẹ́ ṣe ń tọ́jọ́ ràn yàn lórí tiẹ̀ lásìkò ìgbà tó ń ṣe ìdá yìí ọmọ bẹ́ jáde kó ń lé ọkọ yìí ọmọ bẹ́ jáde fotifotifoti láì jẹ́ pọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ṣé ìwọ ọmọ pé ń tó dé wípé yóò tún máa náwó lé ọ lórí wípé yóò sì pèsè ibùgbé fún ọ òun náà ló dìwọ wípé wọ́n gbọ́dọ̀ máa jáde nílé rẹ̀ bó ti ṣe wù ṣebí ìyàwó ni wọ́n pè ọ́ tó ń ti pé wọ́n ti kọ́ ọ lẹ̀ iná lọ́kọ́ fi náwó lé ọ lórí ló fi pèsè ibùgbé fún ọ báwo ló ṣe wá jẹ́ tí wọ́n jẹ́ yàwó tó lẹ́tọ̀ sí ẹ̀tọ́ tó lẹ́tọ̀ sí tó wá jẹ́ pé ìwọ ò ní gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ kó tó di kó ń fò jáde nílé rẹ̀ ó ti kọ́lẹ̀ ó ti kọ́lẹ̀ náà ìwọ lè jáde bọ́ bá ti ṣe wọ̀ ẹnì kan lè di ọlọ́nà láti lọ bí tó bá wọ̀ ẹnì kan lè di ọlọ́nà láti jáde bọ́ bá ṣe wọ̀ tó bá ti wá jáde látàárọ̀ lọ́kàn wọlé lóru ni wípé kí ni ebo ti kọ́ ńlẹ̀ ah kí á lọ ń bọ̀ wá sí ńlẹ̀ tó ń nígbà tó ṣe kó ti kọ́lẹ̀ ìwọ sì lè jáde lọ bí tó bá wọ̀ bọ́ bá ti ṣe wọ̀ ibi tó lọ náà ni ó máa torí pé ọlọ́wọ́n bá sọ pé wọn ò gbọ́dọ̀ lé ọkú nílé àyàfi tó o bá tó hàn ìwà tó hàn ara rẹ̀ nu ara nu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ààbọ̀ ààbọ̀ lẹ́kọ́ tí wọ́n ní wọ́n mọ̀ pé ọkọ̀ yìí gbọ́dọ̀ náwó lé ọ lórí wọ́n mọ̀ gbọ́dọ̀ pèsè ibùgbé fún ọ ìwọ ọmọ yìí pé n tó mú un jẹ́ pé yọ jọ ọ̀ràn yẹn kọ́ náwó lé ọ lórí n tó mú pé yọ jẹ́ ọ̀ràn yẹn kó pèsè ibùgbé fún ọ òun náà lọ sọ́dọ̀ ọ̀ràn yẹn léwọ náà lórí pé ò lè ṣe bọ́ bá ṣe fẹ́ nulẹ̀ rẹ̀ nítorí bó ṣe rí lánàá kó tó kọ́ ọ̀lẹ̀ náà ló sì rí lónìí lópin ìgbà tó o bá ti parí ìdá rẹ̀ ṣebí lánàá tí ti kọ́ ọ̀lẹ̀ o wá kọ́ ọ̀lẹ̀ ní ṣe pé nígbà tí ilẹ̀ bá tó sún ní òtún wọlé tí ilẹ̀ bá sún ti mọ́ ó tó ti túlẹ̀ ṣé ìsìláàmù náà lọ kọ́ńkọ́ kúkọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa tó bá ti ṣe nǹkan tí wọ́n fi lè lé ọ jáde wọ́n lé ọ jáde ọ lọ pé ìdá rẹ̀ ń bò mí nù torí pé ìwọ tó ọmọ àti mọ́tẹ̀ lófin ọlọ́run ní ntọ́rọ fún ọ ṣe ó sì lè gba àìrẹ́tọ̀ rẹ gbà mára ó lè gba àìrẹ́tọ̀ rẹ gbà mára èyí tó bá wá jẹ́ pé ọkọ̀ kọ́ lẹ̀ kíkọ́lẹ̀ rẹ ti pé mẹ́ta àbí kó tiẹ̀ jẹ́ pé òun lọ bọ́ ọkọ dànù tó lòun ò ṣe má ó lòun ò ṣe má irú wọn tó bá jẹ́ kó lóyún ọkọ máa ń náwó lé lórí títí tí èbí oyún inú rẹ̀ tó bá jẹ́ pé kò lóyún kò sówó kankan tọkọ ọ̀nà lé lórí kò sí ní pèsè ibi tí ó gbé torí kó ti tán ti tán dànù kíkọ́lẹ̀ lẹ́kẹta nìyẹn la nafaqata wala sukna kò sówó kan tọkọ ọ̀nà lè lórí kò sì sílé tí ó fún bẹ́ẹ̀ náà níwọ́n tó ń tọ́ ń tọrọ kólò kólò kólò wọ́n bá ti fún ẹ ní kólò kójú yí ẹ kò sówó kan tọkọ ọ̀nà lè lórí kò sì sí ibùgbé kan tí ó fún ọ torí pé lẹ́yìn ipò ti ṣe kólò ó ti bá netmin hù ó ti já alájà tán kò sí nǹkan tó ṣẹ́kù mà torí ẹ àti pé wọ tọ́jà yìí pé ikọ̀ ọlẹ́ mẹ́ta ni wọ́n ti fún ẹ àti wọ́n tó ṣe kólò fèsì ilé ọkọ ló ti ṣe torí pé kò ní pèsè ilé fún ọkọ̀ ojú yọ ilé bàbá yẹn náà lọ́ọ́ máa lọ pé tó bá ti pé mẹ́ta ilé bàbá rẹ̀ ẹni tó sì ṣe kólò ilé bàbá rẹ̀ ọlọ́run ọba ọ̀ràn yín lọ́wọ́ ẹ̀ délé láyọ̀ tó ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin akramakumullah lábẹ́ òfin ọlọ́run ọba wa islam tún ṣàlàyé fún wa nípa ar-radaa rírí ọmọ rírí ọmọ múmu ọyàn kí ni àwọn àdájọ́ tó rọ̀ mọ́ nítorí àlérò pẹ̀lú kí a mú ọyàn òun náà ní kí ọmọ tí ó ti pọ̀ ọdún méjì Ọ fa ọyàn obìnrin kọwaa wá fi mú wàrà jáde nínú ọyàn rẹ̀ ní ọyàn tó ṣe é pé èèyàn lè mú tí irú rẹ̀ bá ti jáde nínú ọyàn obìnrin ẹni tó bá faru ọyàn báyìí á sọ ipò ti mú ọyàn èèyàn Ibn Abbas radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam ọ sọ nípa ọmọ Hamza. ó ní la tahillu li kò mi Hamza ɔma Asadullah kò tọ́ sí mi kí n fẹ́ yahrumu min ar-rada'i ma yahrumu min an-nasab nítorí pé látàrí pé amọ̀yàn irú àwọn ẹni tí máa jẹ́ ìwọ̀ fúnni láti fẹ́ látàrí pé àjẹ́ mọ̀lẹ́bí wọn á máa jẹ́ ìwọ̀ fúnni látàrí pé Hamza emi ati àjọ mọ̀yàn kana. èmi àti ẹjọ ọmọ yẹn kan náà pé ọmọ ìyá mi ni Hamza yìí ti gbọ́dọ̀ fẹ́ ọmọ ọmọ ìyá mi torí pé Ọlọ́run sọ pé wa banatul akhi wa banatul ukht ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọbìnrin táwọn ọmọ ìyá yín bí torí rẹ̀ ọmọ Hamza kò tọ́ sí mi pé kí n fẹ́ torí ń ṣe lọ́jọ́ ọmọ ọmọ ìyá mi irú ẹni tí máa jẹ́ ìwọ̀ fún ni ká fẹ́ látàrí pé bìdá wa pọ̀ á máa jẹ́ ìwọ̀ fún náà látàrí pé àjọmọ yẹn kan àwọn ẹni tá a gbọ́dọ̀ fẹ́ látàrí wípé ọyàn dà wá pọ̀ a ti ṣàlàyé wọn síwájú gẹ́gẹ́ bí ìyá tó fún wa lọ́yàn ọmọ ìyá tó fún wa lọ́yàn àbúrò àbẹ́gbọ́n ìyá tó fún wa lọ́yàn ọmọ ìyá ìyá tó fún wa lọ́yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí báyìí ò lè fẹ́ wọn irú ọyàn wo bóòlù yẹn ó sì fọ ọyàn tọ́yìn ó fi wá sọ wá dé ìwọ̀ fúnra wa láti fẹ́ iru ọyàn iye ìgbà téèyàn fà tí fi sọra wa di ìwọ̀ fúnra wa láti fẹ́ láti ṣàlàyé síwájú pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa eléyìí wọ́n bẹ nínú wọn àwọn sọ pé la tuharrimul maqsata wala al-maqsatat fífọ ọyàn lẹ́ẹ̀kan abẹ́ rẹ̀ kìí sọ ní déèwọ̀ fúnra ẹni ẹni kọ́ pé nígbà tí bí ká fọ ọyàn lẹ́ẹ̀ márùn ṣáájú kọ́mọ tó pọ́dún méjì èèyàn ó di ọmọ màmá téèyàn fọyàn rẹ̀ ọkọ rẹ̀ náà yóò di bàbá èèyàn látàrí pé èèyàn fọyàn ìyàwó rẹ̀ gbogbo àwọn ẹni tí ó sì jẹ́ èèwọ̀ fún ọkọ yẹn láti fẹ́ wọ́n ti dèèwọ̀ fọmọ yìí náà láti fẹ́ àwọn tó jẹ́ èèwọ̀ fóbìnrin tó fún yàn lọ́yàn wọ́n ti dèwọ̀ fún ọmọ tó fún lọ́yàn náà bẹ́ẹ̀ náà làwọn ọmọ àtàwọn ọmọ ìyá wọn. tẹ́lẹ̀ báyé wa àmọ́ àwọn bàbá àti ìyá ọmọ tí wọ́n fún lọ́yàn èèwọ̀ onídórí tiwọn. báwo wá láti mọ̀ ipò ọmọ fọyàn eléyìí tó lè bí jíjẹ́ wọ̀ òun náà ni kọ́mọ fọyàn láyà obìnrin lẹ́yìn náà kọ́ wá fọyàn yẹn sílẹ̀ fúnra ara rẹ̀ láì jẹ́ kó wọ́n gbà lẹ́nu rẹ̀ á sọ yìí kò ti fà á fífà kan nù ọmọ mu mu mu mu mu mu mu mu mu mu mu mu mu mu ńgbọ ya ló bá filẹ̀ á sọ pé ẹyọkan nù á sọ pé ẹyọkan nù lẹ́yìn rẹ̀ kọ́mọ tún padà sídìí ọyàn kejì á náà ní mímú mi ó ti pé méjì nù tó tó bá tún dìgbà mí ọmọ tún fọ ọyàn ó tún mú mú mú mú mú ọgbà lẹ́nu rẹ̀ ó di mẹ́ta nù ó tún padà sídìí ọyàn mí. ó tún fà á fà á fà á fà á fà á fà á fà wọ́n sọ pé mẹ́rin nù lọ́ba tún fà á ń gbà míì wọ́n tún pé márùn nù lọ́dọ̀ ẹni tó pé márùn ó sì bọ́ bá pé bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó pé mẹ́ta ń bọ́ bá pé mẹ́ta báwọn so ibẹ̀ yẹn ni jíjí èwo ti ṣẹlẹ̀ bóòlù láti wá mọ̀ pọ́mọ kan mú mú obìnrin kan àti pé ọmọ yìí ọ̀lẹ́tọ̀ láti fẹ́ ọmọ obìnrin yẹn ọmọ obìnrin yẹn ọkọ̀ lẹ́tọ̀ láti fẹ́ ọmọ yìí yóò máa wáyé pẹ̀lú ẹ̀rí èèyàn méjì bẹ́ẹ̀ méjì bá ti jẹ́rìí abọ́kùnrin kan àtòbìnrin méjì tán bá ti jẹ́rìí àbí lọ́jọ́ kóbìnrin kan ń lọ jẹ́rìí tó sì jẹ́ pé obìnrin yìí báyìí ayọ́nú sẹ́sìn rẹ̀ bọ́yọ̀ òun ló fún lọ́yìn àbẹ́lòmíì ó ti tó tóbìnrin kan bá fi lè fún ọmọ kan lọ́yìn bọ́yọ̀ ọmọge lobìnrin yìí àbí abilékọ. Àbí ọmọ ihe ti dọ́mọ rẹ o nípa pé kò gbọdọ fẹ. ó ti dọ́mọ o nípa pọ́mọ yìí ló wò ó ti dọ́mọ o nípa pọ́mọ yìí àtò wọn lè dọ̀ wá náà ọmọ yìí ti dọ́mọ rẹ̀ o nípa pé bóbìnrin bá tiẹ̀ bímọ ọmọ yìí ò àmọ́ kì í nípa pé ọmọ náwó lórí láti èyí sì yóò lè jogún rẹ̀ láti bó ti wò. pé ìtumọ̀ pé ọmọjọ́ mi yàn látàrí pé ó mọ ìyàn rẹ̀ nù. bàbá wa jẹ́ pé wọ́n yan màálù màálù kan pàtó là ń fún ara rẹ̀ là ń fọ́ máa mu. àwa fọmọ kan àtọmọ méjì àtọmọ mẹ́ta tọmọ kan náà dọ́dọ̀ mu wàrà màálù dàgbà tí wọ́n ti dọ́mọ ìyá ara wọn ni rárá o yàtọ̀ sí ọyàn èèyàn yàtọ̀ sí ọyàn èèyàn ọyàn èèyàn nìkan inú máa ń sọ àwọn èèyàn di èèwọ̀ fúnra ara wọn. tí wọ́n bá wá gbẹ̀jẹ̀ lára ọkùnrin kan tí wọ́n bá fi sóbìnrin kan lára àbí wọ́n gbẹ̀jẹ̀ lára obìnrin kan wọ́n dà sọ́kùnrin míì lára tí kò sọ wọ́n dé ìwọ̀ fúnra wọn láti fẹ́ kò sọ wọ́n dé ìwọ̀ fúnra wọn kì í sọ ọyàn lélẹ́yìn. tẹ́nìkan bá ń ṣe iyèméjì nípa pé ṣé àwọn ọmọ yìí báyìí tí wọn ti mú yàn kan náà bì àbí wọn mú ọyàn kan náà àmọ́ tó pé mẹ́ta lọ́dọ̀ ni tó pé mẹ́ta tó pé márùn lọ́dọ̀ ni tó pé márùn láì jẹ́ pa rí ẹ̀rí kan tó fi rinlẹ̀ pé ó péye nọ́mbà yẹn àbí ó péye nọ́mbà yẹn á sọ pé wọn ò lè jẹ́ ìwọ̀ fúnra wọn lè anna al-asla adam nítorí pé òfin ṣẹ̀rí àsọ pé nǹkan tó fi tọ́ka sí ni pé ń tẹ́ ẹ wí nǹkan ṣẹlẹ̀. ntòfin tọ́ka sí ni pé ntẹ́ ẹ̀wé nǹkan ṣẹlẹ̀ ńgbàdá àti lẹ́rìí tó fẹ́ fi hàn ákó ṣẹlẹ̀. sáwọn lè fún àgbàlagbà náà lọ́yàn àgbàlagbà tó ti dàgbà tó ti kọjá ọdún méjì tọ́ eléyìí báyìí apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní kan bá wà tó ti kọjá ọdún méjì táwọn sì rí i pé àgbàlagbà yìí báyìí yọ̀ọ́ mọ̀ bùkátà pé ká máa sílé ká máa asị sì ń bẹ̀rù kíra àná ọmọ ṣẹlẹ̀ àwa kan tí ó fi jẹ́ pé àgbàlagbà yìí yóò dé ìwọ̀ fún ìyàwó wa láti jẹ́ pé ọ̀fẹ́ ìyàwó wa tí ìranù sì ní sẹlẹ̀ gan láàrin rẹ̀ àti ìyàwó wa àwọn sọ pé àgbàlagbà ó lè fún ìyàwó èèyàn lè fún àgbàlagbà ẹ ọgbẹnu sí ìyàwó èèyàn lọ́yàn o àmọ́ wọ́n fún ọyàn yín wọ́n ní wọ́n aisha radiyallahu anha oní sahala ọmọ suhail ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam onílà anabi sallallahu alayhi wa sallam èmi máa ń rí nǹkan kan lójú baba hudhaifa wọ́n máa ń ka ìbínú lójú rẹ̀ àti dààmú tó bá ti di ti salim tó jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ tó bá ti fẹ́ wọlé wá bá mi pẹ̀lú bá mi kó máa jẹ́ pọ́ yìí náà á da ìjókòó wa rú anabi wa sọ pé ardi'i fún lọ́ọ̀yà mu ó ní ah báwo ní í ṣe fún lọ́ọ̀yà mu wa huwa rajulun kabir ó ti dàgbà tó bá ń wá fún lọ́ọ̀yà mu báwo. fatabassama rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa sallallahu alayhi wa sallam wa rẹ̀ ni wa qaal ó ní qad alimtu annahu rajulun kabir ah èmi náà ti mọ̀ pé ń tọ́ dàgbà ni kí n tó sọ kókó fún lọ́ọ̀yà tọ́ wọ́n ní kọ́dà gan-an ọ̀nbẹ́ni wọn torí de eléyìí báyìí fún lọ́ọ̀yà mùgẹ́sẹ̀ pé tọ́wọ́ àgbọ̀ mùsùlùmí wọn ni yóò fún fún fún fún yóò fi wá pọ̀ tó ọyàn tó mọ̀ mú lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ márùn lọ́dọ̀ ẹni tó pé lẹ́ẹ̀márùn eléyìí jẹ́ táwọn hanabila àwọn fòkàháwò yòókù sọ pé rárá tó mímú ọyàn lẹ́yìn ìgbà téèyàn ti dàgbà kò sọ ẹnìkan dèwọ̀ fẹ́nìkan torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọtọ́ kọ́kọ́ kó mú ọyàn rẹ̀ kò sí nǹkan tó burú dèwọ̀ fún ọ so ìyàwó rẹ náà ni wọn ti bàbá ti mọ̀ pé ọyàn ìyàwó rẹ ló kù tó wù ọmọ kò sí wàhálà ń bẹ ọ̀sẹ̀ lọ kò sì sọ ìyàwó dé ìwọ̀ fún eléyìí jẹ́ bó ti sọ jẹ́ ń bẹ̀rù. akramakumullah tálẹ̀ ní tó yẹ kó máa tọ́jú ọmọ tálẹ̀ ní tó yẹ kó sì àgbàwọ ọmọ wọ́n máa sì tọ́jú rẹ̀ bóyá kíkọ́ ọlẹ̀ wáyé àbí kíkọ́ ọlẹ̀ ọ̀wáyé alḥadọ́nà òun náà ní títọ́jú ọmọ ọmọ yìí báyìí ti ṣe fẹ́ tọ́jú rẹ̀ tó fi jẹ́ pé ìnira ò ṣe báwo la ti ṣe fẹ́ tò ètò ìgbésí ayé rẹ̀ tó fi jẹ́ pé dáadáa dáadáa ni ó ṣẹlẹ̀ sí aburú yóò jìnnà sọmọ yìí báyìí òun ni wọ́n ń pè ní alhadana ọmọ oríṣi méjì ni o àmójútó kan bẹ fún bàbá lọ́la níbẹ̀ lórí ìyá. wọn náà ní àmójútó nípa owó àti àmójútó nípa kọ́mọ ọlọ́kọ àbí kọ́fẹ́yàwó àmójútó oríṣìí kejì òun náà ní àmójútó tó yẹ pé á fún ìyàlọ́lá lórí rẹ̀ lórí bàbá òun náà ní àmójútó tìtọ́jú àti àmójútó oríire ọmọ fífún lọ́yàn talẹ́ni náà tó ṣe é pé ọlẹ́tọ́jú láti máa tọ́jú ọmọ alihamudulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́ba lọ́jàre àwọn olùmọ̀ọ́pẹ́ ní orí dáadáa gbogbo ọ̀rọ̀ olóye ibi jẹ́ ń bá wa sọ ẹja gbìyànjú ká máa mú lò lórí àsìkò wa ọjọ́ ti lọ nígbà ní àdúró sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùmọ̀ọ́dẹ́jà àsìkò yìí ní ọ̀la ṣùgbọ́n síwájú ká tó lọ́gẹ́ báyìí sọ ní àná nípa wípé àwọn àdánilẹ́kọ̀ọ́ yín wáyé lóríṣiríṣi ààyè láwọn ẹ̀yìn Ramadan èyí tí ó wáyé ní ọjọ́ àlàrúbá ní mọ́sálásí ìlú ńlá ilé tó wà ní ọjà gbó láàrin sọ̀látù mọ́gíríbíṣì sọ̀látù lè bákan náà ó wáyé ní olúkókò ní ọjọ́ alámísì láàrin mọ́gíríbì ṣíṣáì ní ọjọ́ monday ní ẹ̀sánú adé mosque láàrin mọ́gíríbì ṣíṣáì ní ọjọ́ sátidé èyí ń wáyé lédè haúsá ní mọ́sálásí tó wà ní ọjà wọ̀sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀